الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على عبدك ورسولك نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أجل فعمة وانصار وانتهى tafsir al-qur'an al-karim ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti débi aya ilé kẹrin nínú suratul baqara min suwar al-qur'an al-karim pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní ibi náà láti tún bẹ̀rẹ̀ ìtumọ̀ àwọn aya al-qur'an al-karim àmọ́ ká tó ma túmọ̀ àwọn ayé alukur'ani tá a ké lónìí kí a gbọ́ qira'atu alukur'ani náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتكين الذين يؤمنون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنفقون أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون خطب الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنا نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين ọlọ́ọ̀bá باتي ọlá tí ọlọ́run ti ń ròyìn tọ́lọ́run ṣe ròyìn àwọn àlùmọ̀tàkù àwọn tí wọ́n bẹ̀rù òun ọlọ́run ọlọ́run ròyìn wọn pẹ̀lú oríṣiríṣi ròyìn dáadáa gẹ́gẹ́ bá a ti kà á nínú àwọn àyàtà kà síwájú ọlọ́run wá ní ulaika ala hudam min rabbihim wa ulaika humul muflihun أولئك اسم الإشارة ولن أولئك أوان أوو الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما unzila min qablika wa bil akhirati hum yuqinun ọlọ́run lẹ́ni tí gbogbo òròyìn yìí bá pé sí la ọgbà tí ò rí gbọ́ ńgbò tí gbọ́ pọ́lọ́ ń wí bí anabi wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ń gbẹ̀rún dúró ntọ́jẹ́ dandan nínú owó rẹ̀ tó yẹ kọ́ ná àti sàárà ni àti zaka ni àti tọ́jú ẹbí ni ó ṣe gbogbo ẹ̀ ọgbà alukur'an kẹrìmì gbọ́ ọgbà gbogbo tíra tọ́lọ̀ ń sọ kalẹ̀ fáwọn anabi ọlọ́run kótó kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọgbà gbọ́ èyí nìkan kọ́ bil akhirati hum yuqinun ó jẹ́ ọ́ dáhùn lójú kò níyè méjì kò fi wà ní kò fọ̀rọ̀ ní kò fi ṣe sí níyè méjì sí pé bẹ́yẹn bá kú ọlọ́run ó gbé yẹn dìde láti wá ṣèṣirò ọlọ́run ní gbogbo ẹni tẹ́ ẹ bá rí báyìí tó ní gbogbo ń ta kàkalẹ̀ yìí ulaika ala huda àwọn wọn ni ni wọn ń bẹ lórí ọ̀nà mọ́ ọlọ́wọ́n ọba jẹ́rìí pé gbogbo ń tẹ́ bá ríròyìn ta kàkalẹ̀ yìí lára rẹ̀ ulaika ala huda ọlọ́run yóò síyè méjì irú àwọn wọn ni lẹ́ni ìmọ̀nà ala huda àwọn afa onítafsiru rahimahumullahu ta'ala gbogbo bọ́lọ́wọ́ bábá ti lo láwùjọ kọ̀ọ̀kan náà alukur'anil karim ìmọ̀ nítumọ̀ tí ń mú wa bọ́lọ́n bá ṣe gbòòyàn ní ìmọ̀ rẹ̀ mọ́ bó ṣe lè wádìí mọ́ níbi ẹni ọmọ mọ́ lẹ́yìn òfin lè pé bá a ti tó alukur'ani yìí kò sí tuma mí ìmọ̀ tẹ̀yàn tó lè ju àà wa ma utitum minal ilmi illa qalila. nínú àwọn afọ onímọ̀ tafsir arínú wọn tó wòye sí pé ala huda àti gbogbo ibi tó tún jẹ bẹ́ẹ̀ nínú al-Qur'an al-Karim wa innaka la'ala khuluqin azim bẹ́ẹ̀ ọba pé yẹn níwá a lè gbé kíni innahu zu khuluq innahu zu khuluqin azim ó ní azim náà ó níwá tó tóbi wà dáadáa àbí huwa muhtadi a ẹni yìí mánà ẹni yìí sẹ́kìnni ọmọ náà ọwà lójú ọ̀nà àmọ́ wọ́n níbi tọ́lọ̀ ń bá ti lo àlá àlá khuluqin azim ulaika ala huda ó túmọ̀ tayọ pé lámà yín mọ̀nà àbí lámà yín níwà lásán lọ. wọ́n ní yadullu ala at-tamakkuni min hadhihi sifa. wọ́n ní kílódé ọjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní nítorí pé gbogbo ń tá a máa lo àlá fún òun ní jẹ́yìn ẹsẹ̀ kínní èèyàn wà lórí ẹ̀ lẹ́yìn bá fẹ́ pé yẹn jòkó lórí àga níṣẹ́ ànijála sàálà alàlùkọ́rọ̀sì ó jòkó lórí àga wọ́n ní bọ́lọ̀ ń bá wa ní alahuda ajẹ́pàwọ̀n yìí mutamakinuna alahuda bí ìgbà tí wọ́n jòkó lórí ọ̀nà àmà tí wọ́n farabalẹ̀ èyí ni pé ìmọ̀nà wọn kò sí iyèméjì ń bẹ ulaika alahuda ọlọ́ọ̀ni mọ̀nà wo hudan min rabbihim ìmọ̀nà tó ta àtọ̀dọ̀ ọba wọn ọlọ́run wọn wá ni ìmọ̀nà tó ti bọ́ wá tó ti àtọ̀dọ̀ ọlọ́run wá bàbá ronú sẹ́nu lágbo yìí lásán hudan min oríṣiríṣi ẹ̀kọ́ láàrin bẹ́ẹ̀ àṣẹ sí masdaru kò sí sọ́ọ̀sì ìmọ̀nà kan fún mùsùlùmí tó ọlọ́run gbogbo ń tẹ́yìn ọba gbé wá pé ọ̀nà lélẹ́yìí eléyìí dẹ́ bá ṣe é wà lìjẹ́nà eléyìí dẹ́ bá ṣe é rí ọ̀nà ọlọ́run eléyìí dẹ́ bá ṣe ọlọ́run ó forí jìn yín bá a bá wá díẹ̀ tí ò fi ti sọ́dọ̀ min rabbihim ọ̀dọ̀ ọlọ́run tó dá gbogbo wa èyí wò ṣe mọ̀nà. hudan min rabbihim ntọ́ gbọ́dọ̀ jẹ́ ntọ́ bá jẹ́ mọ̀nà ọgbọ́dọ̀ wà látọ̀dọ̀ ọlọ́run oni baba wonu baba ronú sí ayé quran al-Karim ń ńgbà tọ́lọ́run sọ tán anabi ibrahim aleyhi salatu wa salam anabi ibrahim ọlọ́run ròyìn rẹ̀ pé ẹrú tó gbàfà fún wọn ọlọ́run ni kọ́dọ̀ òun lọ́kọ́ kàábà tí gbogbo alálàájẹ òní umra ń lọ lónìí wa idh yarfa'u ibrahim al-qawa'ida min al wa isma'il rabbana taqabbal minna innaka anta as-sami'ul ọlọ́run sọ náà fún wa ní al-Qur'an al wàá yàtọ̀ tẹ̀lé anabi ibrahim tọ́lọ̀ nílò kọ́lé fáwọn ọlọ́run ilé ọlọ́run bọ́ ọba sì kọ́ tán antọ́hìrọ́ baytiya lit-ta'ifina wal-aakifina war-ruk'i as-sujud ọlọ́run nílé tá a ní ọkọ́ kọ́dà ajé kọ́ ma kí ni wọ́n máa ṣe ń àwọn ọlọ́run ni wọ́n máa ṣe ń bẹ̀ at-ta'ifina wal-aakifina war-ruk'i as gbogbo ẹ̀ ìbáàdà ní fọlọ́run ẹni tí ń tọ̀ wá fún un àwọn tí wọ́n ń ṣe ẹ̀tì káàfù ńlé náà àwọn tí wọ́n rúkú jẹ́ ń forí kalẹ̀ kẹrùn fọlọ́run gbogbo ń tọ́lọ́ ń kà kalẹ̀ yìí ẹ̀sìn téèyàn máa fi sin lọ́hùn tí máa fi rí ọ̀nà ọlọ́run lọ. sẹ́mi pé gbogbo eléyìí ti tó ní assurance fún anabi ibrahim pé àtọ́lọ́run là ń ṣe yìí pé tọ́lọ́run ni à ń ṣe yìí. anabi ibrahim lẹ́yìn gbogbo eléyìí ọlọ́run náà ló ní ọkọ́lé o ọlọ́run náà lọ sọ pé òun ni wọ́n máa sìn bẹ́ẹ̀ ẹ wá wúrọ àdúrà tá anabi ibrahim tún ṣe wà á rí ná manasikana wà á rí ná manasikana anabi ibrahim ńgbà tọ́lọ̀ ní ọkọ́lé tọ́ kọ́lé tán láti mọ̀ pé alhuda min Allah kul innamal huda huda Allah ìmọ̀nà ìmọ̀nà àtọ̀dọ̀ ọlọ́run ni ìmọ̀nà gidi anabi ibrahim tó wá ara wọ́sọ́ lọ́n pé wọ́n ọlọ́run àtànabi ismail arina manasikana ọlọ́run fi hàn wá bò ló ti fi àmà ṣe é òun pé gbogbo òun làwọn àfa máa fi tẹnu máa lọ́dà bí ìgbà tó yẹ pé àṣejù àwọn àfa yìí pọ̀ àwọn àfa súnà ipe gbogbo ń ọba fi sin lọ́hùn o àjọ lẹ́rìí o ọlọ́run wí báyìí òfin rán nàbì báyìí sallallahu alayhi wa sallam kò sí masdari mi ìfẹ́ sìn mọ́ lẹ́yìn méjèèjì ni a ọlọ́run ní a ṣe báyìí a ànábì jíṣẹ́ lọ́dọ̀ ọ jíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run pé báyìí lọ́lọ́run fẹ́ hudan min rabbihim èyí ò ní mọ̀nà òun náà lànàbì Ibrahim náà ò wó pé a níbi tọ́lọ́run fẹ́ràn wa dé tá a súnmọ́ lọ́run dé kankan yìí àkìlà á ṣe fọ́lọ́run tí ò ní tẹ́ lọ́run àà àrìnà mọ̀nà wọ́n tún ra awọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ni pé ọlọ́run dákun fi hàn wá járí báyìí mọ̀násìkànà bó o láti sìn ọ́ gbogbo eléyìí bí àwọn ànábì ọlọ́run bá ṣe eléyìí àwọn tá àwa tó nǹkan kan nínú ipò àwọn ànábì ọlọ́run ajẹ́pẹ́ ọmọ dáadáa lẹ̀ nínú ẹ̀sìn dọ̀lá ló ń wọlé ìsàbíhùdà ni kì í sọ́nà kọ́dà bẹ́yàn pé oore lòun rí ń ṣé kò ti jẹ́ hudan min rabbihim tí ó jẹ́ mọ́nà àtọ̀dọ̀ ọlọ́run tẹ́yìn ó sì lòlànà anabi ibrahim rabbana arina manasikana ọlọ́ndàkùn fi hàn wá bó ló ti fẹ́ ká sìn ọ́ nítorí náà ọlọ́run ní àwọn tá a ròyìn àwọn mòmìnir òdodo ala hudan min rabbihim àwọn ni wọ́n ń lórí ìmọ̀nà tó tàtọ̀dọ̀ ọlọ́run ọba wọn wá. alhuda àti alhidaya ìtumọ̀ kan náà ni alihadi yàtọ̀ asilu kan ìpìlẹ̀ kan náà gbogbo wọn ti wá ní èdè Lárúbáwá alihadi alihuda alihidaya méjì ń bẹ alihuda alihidaya ìtumọ̀ kan náà ni wọ́n ní ìmọ̀nà náà méjèèjì àmọ́ alihadiyu òun lè ran àdáyà ìbá ń gbọ́dọ̀ ń pẹ́ ran àdáyà ìran àdáyà alihadiyu nù. No gbogbo ń ta bá pè ní alhuda àbí alhidaya àwọn onímọ̀ wọnú alukur'an karim pé awọ àwọn ọ̀nà ibi tọ́lọ̀ ń ti sọ̀rọ̀ hidaya alhuda ìmọ̀nà wọn làwọn wá rí pé oríṣi ìmọ̀nà méjì ní bẹ̀ tí méjèèjì sì lẹ́rìí nínú alukur'an karim ìmọ̀nà hidaya wọn lóríṣi méjì lọ́lọ́ ń dákọ̀ nínú alukur'an karim kódà wọn mẹ́rin wá ná ọ̀rọ̀ Ọlọ́run ọba náà pé ntọ́lọ́run gbà lérò pẹ̀lú mànáyà yìí bàbá kí àyà yìí ọ yàtọ̀ sí ti ń jẹ́ mọ̀nà nínú àyà àtàkọ́kọ́ lápèjúwe wọn a máa sábà fàpèjúwe àyà méjì kan lélẹ̀ wọn lọ́nà ń sọ nú alukur'an kẹrìmù nú àyà kan pé innaka la tahdi man ahbabta innaka la tahdi man ahbabta nafiyunu la ọlọ́run kọjọ́ ọ̀rọ̀ sá nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ó ní wa nẹ́bí afẹ́ràn rẹ ìwọ là yẹn fẹ́ wa ìwọ ló lóore jù ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run àmọ́ síbẹ̀ náà innaka la tahdi man ahbabta kọ́dà kìí ṣe gbogbo ẹni tí wọn náà bá fẹ́ tó dùn mọ́ pé a ah, mọ̀ fẹ́ kí la mọ̀ yẹn mọ̀nà ló lè dá fi mọ̀nà fúnra rẹ̀ ẹ̀dàkùn anábì pé a ọmọ anabi ọlọ́run ọ̀gbọ́dọ̀ sórí ibú ọmọ anabi nuhu bàbá rẹ̀ òní pé pé irkab ma'ana kó ní sàáwí ìlà jabalin ya'simuni minal ma ọmọ anabi ọlọ́run náà nípa báyìí wọ́n ní hidaya oríṣi méjì ni hidaya kan ọlọ́run ní agbára àwọn ànábì ọlọ́run ọ̀ka bóun ti fẹ́ràn wọn tó tó ń sin wọn láṣáájú ayé àtọ̀run tó ní àwọn ni wọ́n lọ́lá jù ní ọmọ ẹ̀dá àmọ́ lọ́n dájú kọ́ ẹ̀ńtọ́ lọ́lájú nu gbogbo wa anábùa muhammad sallallahu alayhi wa sallam ó ní innaka la tahdi man ahbabta walakinna allaha yahdi man yasha ẹni wọ́n bá wù wọ́n bá wù ọlọ́run ní fọ́nàmà wọ́n ní bàbá tí wọ́n wọ ayé alukur'ani mi ayé mi tí wọ́n ní wa innaka la tahdi ila siratin mustaqim ayé alákọ̀ọ́kọ́ ní innaka la tahdi man ahbabta ayé eléyìí ní wa innaka dájúdájú kò síyè méjì ń bẹ ìwà nábì la tahdi ila siratin mustaqim ọ̀nà tó tọ́ lọ́ọ́ mọ̀ fi mà àwọn èèyàn níbi ọba pè àwọn èèyàn sí bóyá yọ jásá lìyànnà àbí òní jásí kò sí nọ́ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọlọ́run wọ́n pe kíní kan ní takidu nù lárúbáwá ìyẹn ni pé bàbá sọ̀rọ̀ tá a fẹ́ fi rin lẹ̀ pé ẹkú yìí méjì kó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ní inna min hurufi takid inna lásán ó ti tó ọlọ́run tún wáá jẹ́ ọmọ bẹ́ẹ̀ láàmú takid tó ń bẹ́ẹ̀ mbẹ́ innaka latahdi ọdún oríṣi nǹkan méjì ọlọ́run ní ò sí iye méjì mbẹ́ ibi ànábì bá pè é sí sallallahu alayhi wa sallam ojú ọ̀nà ni ànábì ọmọ àfihàn mọ̀nà lọ́wọ́ afakáwọn onímọ̀ òrònú sí i pé ah, ìdáyàwó lọ́lọ́run lẹ́yìn agbára ànábì ọ̀ka ìdáyàwó lọ́lọ́run ní dájúdájú agbára rẹ̀ ká lọ́jọ́ jẹ́ póríṣi kínní oríṣi ìdáyà méjì lọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ nù alukur'an karim tó sì ní hekima tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ òun làwọn afáàmà wa ń pè ní hidayatu dalalati wal irshad hidayatu àdàlálàjì wal irshad oríṣi ìmọ̀nàkà ìdáyà kan nù hidaya àdàlálà kátọ́ka fáwọn èèyàn báyìí lọ́nà ọ̀nà àlìjẹ́nà ni ibi tẹ́ ń rìn ní ọ̀nà náà ni wal irshad ẹ̀tọ́ wọn sọ́nà ìdáyà kan nù òun lọ́lọ́run fi dájú pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam innaka latahdi ila siratin mustaqim gbogbo nbí tí wà anabi bá pè àwọn èèyàn sí ọ̀nà àlìjẹ́nà ni kò sí dáàtù mẹ́ èyí ò ní hidaya kíni hidaya tu dalalati wal irshad ọlọ́run ní òun fi òun fi dá wa lójú bẹ́ẹ̀ innaka latahdi ila siratin mustaqim àmọ́ hidaya kejì òun náà wọn ní hidaya tu tawfiq hidaya tu at hidaya tó yẹ pé kò ń gé àánú ọlọ́run ni kẹfọ namaya dalala ẹrọṣadi ẹjúwe fún báyìí lọ́lọ́run wí báyìí lànàbí wí agbára àwọn ànàbí Ọlọ́run ká gbogbo àwọn tó bá sì jogún àwọn ànàbí Ọlọ́run ló ní mímọ̀ láàfá agbára tiwọn náà ká tí wọn jogún lọ́dọ̀ àwọn ànàbí Ọlọ́run náà nù wọn kápá rẹ kí wọn pé báyìí lọ́lọ́run wí bẹ́ẹ̀ bá rìn báyìí àlùjẹ náà lẹ lọ bẹ́ẹ̀ bá lọ báyìí ọ̀nà náà ní ń tọ̀ àmọ́ kí wọ́n wá pẹni ó wù wọ́n pé a lámàáyí láfí ọmọ náà àfẹ́lẹ́ yọ ọmọ náà lámàáyí eléyìí láfí ọwọ́ àlùjànnà iná láfẹ́ kí eléyìí ọwọ́ ọlọ́run ní innaka la tahdi man ahbabta ọlọ́run ní kọ́dà wà nábì sallallahu alayhi wa sallam kò sí lọ́wọ́ rẹ̀ àmọ́ kò júwe tà nábì Nuhu wa alayhi salam irkab ma'ana ìwọ ọmọ mi ọlọ́run ti ní gbogbo ẹni tí ọba sí nínú ọkọ̀ ojú omi yẹ ẹni ẹni ẹ̀parun ni ìwọ náà wá wọlé pẹ̀lú wa anábì inú hun pé ọmọ bíbí inú ẹ̀ ọmọ yìí ní sàáwí ìlà jábàlẹ̀ bàbá amọ̀wọ́rì òkè kan bẹ́ẹ̀ òní bá ti gùn kò sómi tó lè débẹ̀. bẹ́ẹ̀ náà lànà bua Muhammad sallallahu alayhi wa sallam kí ló fa ti àyà innaka la tahdi man ahbabta sábàbù nùzúlì àyà yà ẹ̀gbọ́n bàbá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní abu talib ó sì wàhálà púpọ̀ láti dáàbò bo anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe torí nǹkan kìí ṣe torí pé ó rí i pé ẹ̀sìn tá ànábì gbé wa òun náà ó sì ń hàn àmẹ́nu pé bàbá ọmọ yìí ò sí láyé mọ́ èmi sì ní bàbá bàbá wa torí pé àti bàbá anabi anabi ọba bàbá rẹ̀ láyé sallallahu alayhi wa sallam bàbá bàbá náà là anabi kọ́ gbọ́dọ̀ ẹ̀ abdulmutalib nígbà tá abdulmutalib náà ní múra tí ó kú torí pọ́lọ́jọ́ ń súnmọ́ òun ló ṣe wàsíyà kalẹ̀ pé ọmọ yìí o abutọ́lib ní kó máa tọ́jú ẹ̀ ẹnu tábùtọ́lib dúró lórí náà nìyẹn pé nǹkan kan tí ó sì ọmọ yìí tóun bá ṣe ń bẹ lẹ́lẹ́mìí kò sí ẹ dákun àwọn kèfèrí ni wọ́n máa déhùn yẹn o pé ọmọ yìí ò ní bàbá láyé mọ́ èmi wọ́n sì ní máa mójútó ọmọ yìí sì gbọ́dọ̀ ráre kò sí tí wọn ò fi lọ Abu Tọ́líbì wọ́n bá a débi pé a ah, ṣé kéèyàn máa rọ́mọ ránṣẹ́ lásán náà ni ọ̀hún gbádùn ọmọ ilẹ̀ bọ́ ọ bá fọmọ mẹ́wàá yọ̀ǹda rẹ̀ ká yanjú ẹ̀ ká fọ mẹ́wàá rọ́pò kò sí tí wọn ò fi lọ Abu Tọ́líbì àmọ́ Abu Tọ́líbì ọgbà abutọ́líbi dúró lórí àdéhùn tó ti gbé pé ọmọ yìí òun mójútó lópin ìgbà tóun bá ṣe ń bẹ láyé kò sí nǹkan kan tó lè fọwọ́ kàn abutọ́líbi sì jẹ́ àgbà bí olóyè ń gbòòrò maka kò sẹ́ni tẹ́nìkan lè fọwọ́ rọ́rọ́ rẹ̀ sẹ́yìn pé ẹ pátí wọn ò rọ́nà lọ. èyí lọ́wọ́ afa ńgbà tá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbà tá nàbì náà wàá dàgbà tí ń jí sí ọlọ́run ànábì ti dàgbà kábùtọ́líbi ò tó kú nígbà tábù tọ́líbi wa ń pọ́ka kú lọ́wọ́ àánú wa sí anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi rántí gbogbo wàhálà tí abu tọ́líbi ṣe nípa àwọn. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi wa ní a kí baba yóò sì ṣe gbogbo wàhálà yìí kọ́rọ̀ rẹ̀ ó tún wá já bínú lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ bọ́lọ́run kèfèrí ẹ̀kọ́ kan bẹ̀ yẹn ni pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ téèyàn bá ṣe ntí lẹ́sàn òun kò sí lọ́n gbogbo ntàbù tọ́lìbì ṣe iṣẹ́ dáadáa tó ṣe ànábì rí i pé ntí ó fi létúmọ̀ òun kò ní la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ànábì wa lọ bá Abu Tọ́lìbì ní orí ibùsùn àárẹ̀ tó wà náà anabi wa ń sọ̀rọ̀ bí ọmọ sí baba sabutọlibi tìfẹ́tìfẹ́ tàánú tàánú kódà wọn ń bẹ nú àkọọ́lẹ̀ pa anabi ní ibi tó wà yín nísìnyí ẹ̀mí rẹ̀ bọ́ lẹ́yìn ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì sí mẹ́ta àmàgbà tí ó jẹ́ kódà o lè yìí kírun o lè mara yìí sàlùwàlá bẹ̀lí ó kírun bẹ̀lí ó gbáwẹ̀ àmọ́ bọ́ ọba ti wí kálí màkàn ni la ilaha illallah uhaju eléyìí náà tó mi gbẹ́sẹ̀ lé lọ́dọ̀ ọlọ́run kí n fi sìpẹ́rẹ́ innaka la tahdi man ahbabta ẹ dákun kí ló lé bi kéèyàn kàn ní la ilaha illallah lẹ́ẹ̀fì mọ̀ pé la ilaha illallah kì í sọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu lásán lọ́lọ́run fẹ́ lò àwọn tó mọ̀ tó mọ̀ la ilaha illallah níbi wọn bá ní ìsinlọ́hùn níbi Lárúbáwá hánà òun ni Abu ọmọtuma la ilaha illallah ọlọ́nlọ́mọ la ilaha illallah ọ̀tọ́lù mi wí ilẹ̀ ojúmọ́ kan tí ọmọtuma tó ń wí lẹ́nu ní ti ń wí la ilaha illallah ọ̀tọ́tọ́ jáde ńtọ́ tako la ilaha illallah ọ̀ní ṣe torí ẹ̀jẹ̀ ni la ilaha àìlá ma'buda bihaqqin ọ̀sẹ́nìkan tó tún tó jọ́sìn fún mọ́lódodo illallah àfọlọ́ ẹ̀yin ọba wa wí léyìí ní o tún máa pe nǹkan kan lẹ́yìn ọlọ́run ẹni ọba wílé yìí ní o tún máa pe àwọn kìnnì kan fún ẹ mẹ́jẹ àfi ká dà nǹkan lẹ̀ tó sì ti ní la ilaha illallah Abu Talib bí mà tún ó ní wọ́n mọ̀ yìí béèrè nǹkan mi èyí wọn ò ṣe é ṣe kàpé la ilaha illallah anabi sallallahu alaihi wa sallam anabi ń sànù Abu Talib bí ti ṣe kakẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn náà kọ́dà bí yẹn ṣe mùsùlùmí bọ́ bá ṣe dáadáa sí wa èyí ń wò pé bàbá láǹfààní àti ṣe dáadáa sí i káwa pé kẹfẹ́rí wò nù anabi ọkọ wa bẹ sallallahu alayhi wa sallam anabi dúró tàbútọ́líbi wíkálímẹ̀ yọ̀kan yìí ọwọ́ àna rìwáyà pé àbútọ́líbi náà ní ìsàlẹ̀ mí rẹ̀ òun náà gbà pé òtọ́ là anabi ń sọ sallallahu alayhi wa sallam àmọ́ wọn ní jọ náà bábù tọ́líbi bá gbórí sókè pé àwọn òní ń bẹ ń tòsí yọra àwọn àwọn Abu Lahabi Abu Jahal àwọn náà wọn náà kú pé àníjọmọ yóò rí kó rí fẹ́ ṣe yìí ṣe ní bábù bí anagba Muhammad sallallahu alaihi wa sallam bá ti wí fún Abu Tọ́líbi pé wí nǹkan báyìí ẹgbẹ́ kí làwọn máa wí fún a àtẹ́tùrùkà mílàtà Abdulmuttalib àtẹ́tùrùkù mílàtà àbáyìk ọ pa ojú ọ̀nà Abdulmuttalib bí ojú ọ̀nà gbogbo àwọn bàbá bàbá ọ pàtì fọmọ yìí Abdulmuttalib Abuttalib náà ní ọ̀pọ̀ jẹjẹ anabu muhammad sallallahu alaihi wa sallam wíjẹ fábù tọ́líbi àwọn abujali náà ń pè é àtẹ́tùrùkù ah, mílàtà Abdulmuttalib irú kìlọ́mà yóò gbú fún ọ tó fi ah, àgbàlagbọ̀ gbọ́dọ̀ pé kí ni yorùbá máa ń wí àgbàlagbọ̀ gbọ́dọ̀ kí bí ogún lé o bí wọ́n yí ẹ̀yin bàbá bàbá lẹ̀ ṣèkínní ìmọ̀ta ló kún jẹ́ irú táwọn náà ń wí dọ̀hún ọ̀pọ̀lọpọ̀ náà ló mú òótọ́ lónìí ìtìjú àti pẹ́ǹdì kínní yìí ni òjò gbà kéèyàn ó fi ti ní ìṣesí yìí bá nábì tí ń sọ fáàbùtọ́ níbi táwọn tí ń bẹlẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ sì ń pé a kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o a irú yẹn ọ̀gbọ́dọ̀ pé ẹ̀ ṣèkínní yìí náà o ọ̀pọ̀lọpọ̀ náà lónìí ti wà yìí wallahi ọmọ òdodo àmọ́ ti ju àti pẹ́ńbẹ́ àbí ti kíni káwọn èèyàn máa wá wí àti wá gbọ́ wọ́n nígbà tí Abu Tọ́líbi tẹ́mi ó fi bọ́ lọ́rùn rẹ̀ ní áhẹ́rù ní Abu Tọ́líbi wí èyí tó wí kẹ́yìn ni pé bal ala millati Abdul Muttalib bal ala millati Abdul Muttalib a ojú ọ̀nà àwọn bàbá bàbá àwọn àbútọ Abdul Muttalib bàbá tó ń gan ojú ọ̀nà tó wà náà ló ń wà o ẹ̀mí bá bọ́ inú anabi wa bàjẹ́ sallallahu alayhi wa sallam kẹwò bá anabi ti ka gbẹ̀yìn bá sori fún yàn kó forí san inú anabi bàjẹ́ sallallahu alayhi wa sallam ọlọ́run wa fẹ́ tu anabi nù láyà yìí wa sọ̀kalẹ̀ yà wa nabi innaka la tahdi man ahbabta walakin allaha yahdi man yasha kò sí lọ́wọ́ rẹ̀ ó ti gbìyànjú tó àmọ́ ẹni àwọn ọlọ́run bá wá roore rò òun lápè kọ́ gbọ́n tó ń wí yẹn gbàyìn lànàbí náà tó wá gbà sallallahu alayhi wa sallam ìtumọ̀ innaka la tahdi man nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hádà nàbà muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àìmọ̀nà làwọn náà wà tẹ́lẹ̀ àmọ́ njọ́ tọ́lọ̀ ń ṣetán tó fẹ́ sànù wọn níta nàbì ń wí fún wọn ọlọ́ni ọ̀wọ̀ wọn létí àwọn tọ́lọ̀ wò pé wọ́n tètè kúnú àgbàlagbà tọ́lọ̀ ń padà jẹ́ kí islam ó gbòòrò lójú ẹ̀mí tiwọn ara wọn ni bàbá àtàbúbakar siddiq radiyallahu anhu gbogbo àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábé àti Khattabu tó bí Umaru ni àti Affan tó bí Usmanu ni àwọn bá bẹ́ẹ̀ lọ́nà ni àmọ́ nínú àwọn tọ́lọ̀ ní wọ́n dàgbà ọ̀la pé wọ́n dàgbà wọn fi wá rí pé nǹkan kan máa bẹ́yàn bá gba ti mùsùlùmí Islam yìí nǹkan kan rẹ̀ ni irú wọn ni Abu Quhafa tó jẹ́ bàbá Abubakar Siddiq radiyallahu anhu njọta Abu Kuhafa wa gba ìsìláàmù lọ́dọ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam ntẹ́ fi mà bá Abu Kuhafa ti tó ọdún méjì péré ní bẹ́ẹ̀ láàrin àtànábì àtàbúbákiri ọdún méjì péré lànàbì sallallahu alaihi wa sallam fi sàgbà Abubakar ajẹ́pà Abu Kuhafa gan lè bí ó lè bí anábì sallallahu alaihi wa sallam tòun tó gbọ́ ara nínú ó sì wá sí ashhadu an ilaha illallah wa anna Muhammadan rasulullah. kọ́dà ń bẹnu àkọọ́lẹ̀ pé lọ́jọ́ náà kò sí irun gbogbo ẹyọ kan mọ́ lórí Abu Kuhafa gbogbo ẹ ti dé funfun níjọ́ tó wá gba Islam eléyìí náà kọ́ jẹ́kọ̀ọ́ kọ́dà bá dàgbà bọ́lọ̀nba lóore èyí dàgbà kọjá tẹ̀lé lọ́lọ́run fífi gbogbo àpèjúwe ààrẹ ni bá lọ́ọ́ mẹ́kẹ́ ní ìsẹ̀wọ̀n tí lọ́run. arọ meke tó sin lọ́run ọ meke làwọn aliyu ibn abi tọ́líbi tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam bí wọn bá sì ní ààrà ah, ti tàwọn ìjẹ kọjá àwọn ti dàgbà kó fi tàbúkù hafa kọ́sẹ̀ àgbàlagbà làbúkù hafa ẹni ó tó anabi bí ni sallallahu alayhi wa síbẹ̀ náà ń gbọ́ ọlọ́run róré rò ó ọwọ́ agbàfà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀n kọ́ mọ́sá àṣẹ rọrùn fún gbogbo wa náà àtàwọn òbí wa àti gbogbo ẹni tí ń bẹ lójú ọ̀nà tó yàtọ̀ sí tọ́lọ̀n fẹ́ tà fẹ́. nípa báyìí ọ̀rọ̀ hidaya la sọ débẹ̀ yẹn pé hudan min rabbihim àwọn onímọ̀ wá di débẹ̀ pé oríṣi hidaya méjì ní ń bẹ o ẹ̀kọ́ tí wọ́n wá fẹ́ ká kọ́ jáde ń bẹ̀ ni pé gbogbo ẹni tó bá mọ̀ gbogbo ẹni tó bá mọ̀ pé ogún àwọn ànábì ọlọ́run kí lógún àwọn ànábì ọlọ́run. n ò lè n ò lè n ò lè n ò lè padà mọ́ àà. àbí kí yóò sì máa fọwọ́ sọ̀yà pé àwọn tiwa wọn gbọ́dọ̀ wọn náà méjèèjì ọlọ́run ọ̀fẹ́ innaka la tahdi man ìwọ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn gbogbo èèyàn ó sì sọ̀rọ̀ ọlọ́run lónìí láyé tá a wà ìdáàlú mà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam anabi lọ́kọ̀ọ̀kan ìgbèjì lámàrẹ́ njẹ́ ọlọ́gọ́rùn ọdún láyé anabi ní tí ó pọ̀ jù nínú ọ̀dọ́ àwọn oníbẹ́ iná ṣe tí iná wọ̀sàbẹ̀ yìí ọkùnrin àgbànú láàrin sixty seventy anabi lọ́pọ̀lọpọ̀ àlè ọmọ àwọn ọmọ kú láyé. ntí mo fẹ́ sọ ni pé àwọn kan ti anabi nuhu alayhi salam nine hundred and fifty years lè pèyàn sí tọ́lọ́run bẹ́ẹ̀ bá wá ṣiṣẹ́ dáwọ̀ ọdún kan àbóṣù kan ọdún méjì àbóyé nǹkan tí wọ́n ń wí ikú yìí pé gbogbo wọn máa ná ni wọ́n ò lè ṣàǹfààní mọ́ ah, ah. ọlọ́run ló wọn ọ̀ràn yẹn débẹ̀ o walakinna Allaha yahdi man yasha kì í ṣe gbogbo ẹni wọn bá wú yàn kéèyàn fọ́nà ọ̀mà ntẹ́yìn lágbàá ní kíni hidayatu dalalati wal irshad ah báyìí lọ́lọ́run fẹ́ báyìí lọ́lọ́run fẹ́ ọlọ́run ò fẹ́ báyìí ọlọ́run ò fẹ́ báyìí kọ́lọ́wọ́ wa ní wọ́n gbọ́ kí wọ́n gbà àwọn ọlọ́run yìí wa innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha kẹ́lẹ́ yọ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo tí ń bá ń pè yàn lọ ojú ọ̀nà àtọ̀lọ́run pàtàkì jùlọ ìmọ̀ fọwọ́sọ̀yà pé ẹnìkan ò lè mọ̀nà mọ́ láyà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì gbọ́tẹ́nìkan sọ pé lan yakfira Allahu li fulan a ń gbé àwọn eléyìí bá ẹsẹ̀ dé ọlọ́run ò lè forí jírú àwọn yóò máa láyé anabi wa jáde sallallahu alayhi wa sallam anabi ni talẹni náà yàtà ààlà ala tí ń gbọ́ lọ́hùn bu ní mẹ́sàn-án mẹ́wàá ọlọ́hùn ń gbẹnu ọlọ́hùn sọtọ́ lọ́hùn ọ̀ràn lan li fulan ọlọ́run ní foríjì lámẹ́yìn anabi ní sallallahu alayhi wa sallam anabi ní ntọ́lọ́run wí fún inú hadith qudsi ni pé qad ghafartu li fulanin wa ahbadtu amalak ẹni o ní ní foríjì ọlọ́run fẹ́ kéèyàn ọmọ sí mutumutu wájú rẹ̀ ẹni tó ní mi ò ní foríjì yẹn ghafartu lahu mo foríjì wa ahbadtu àmàlà iṣẹ́ tó ṣe tó gbọ́ lójú tó fi ń tọ́lọ́run ní forí jẹ nìkan ni ọlọ́run la ba gbogbo ẹ̀jẹ̀ àtàálí àlọ́lọ́ èèyàn máa bẹ wájú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀fẹ́ gbogbo ní tí ọba pé yẹn sójú ọ̀nà tọ́lọ́run hidaya tó gbọ̀nà láti wal irshad àmọ́ hidaya tó tawfiq ọlọ́run lọ́dọ̀ ọ̀hún lọ́wọ́ àwọ̀ ẹ̀sà níyàn ẹ̀fìtàánú sọ̀rọ̀ ọlọ́run fún wọn ẹ̀jẹ̀ wọn mọ̀ pé dodo lè ń bá wọn sọ kí wọ́n wá gbọ́ kí wọ́n gbà ọlọ́run lọ́wọ́ òun nìkan ẹni oore ní ẹni òun bá rorò nìkan ní ọ̀tọ̀ sí. ulaika ala hudan min rabbihim ọlọ́run láwọn taaro yìí ni àfi dá yín lójú ala hudan min àwọn ni wọ́n ń bẹ lójú ọ̀nà máa tàtọ̀ dọ̀ náà. wa ulaika humul muflihun ọlọ́run nìkan kọ́ wọ́n ń bẹ lójú ọ̀nà tòun ọlọ́run wa ulaika humul muflihun àwọn ni wọ́n sì jèrè ni wọ́n là òpin ọ̀la kọ́lọ́wọ́ gba sẹ́yìn téèyàn wá sí láyé yìí ni kò sí lọ́mọ àlùjànnà òpin fàláhù nù ọlọ́run ní gbogbo àwọn tó bá rí bá a ti ròyìn wọ̀nyí lẹ́yìn pé aláhùdá mẹ́rọ̀ bí i kò méjì pé ojú ọ̀nà wọn wà wà ulaika humul muflihun kọ́dà àwọn lẹ́ni ọ̀la àwọn ọmọ àlùjànnà nípa báyìí kí gbogbo wa náà ronú sí àwọn ròyìn tọ́lọ̀ ń wá ròyìn tó fi nǹkan méjèèjì yìí kángun rẹ̀ kéèyàn ó wura rẹ̀ ǹjẹ́ òun bẹ lára àwọn ulaika ala hudan min rabbihim wa ulaika humul kìí ṣe ń tọ́pa mọ́ ọlọ́run sọ fún wa ọlọ́run ní tẹ́ wà lára àwọn yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinun ọlọ́nà ni ọba ti rí bẹ́ẹ̀ ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun kọ́lọ̀ nǹkan kà wá kọ́nà wa. lẹ́yìn eléyìí ọlọ́wọ́ bá ní innal ladhina kafaru ọ̀rọ̀ yẹn ti fẹ́ yàtọ̀ sí ní tàǹbà bọ̀ láti bẹ̀rẹ̀ Suratul Baqara àwọn onímọ̀ ara àlàyé tí wọ́n ṣe fún wa ni pé gbẹ̀yìn bá sí Suratul Baqara níbẹ̀rẹ̀ Suratul Baqara oríṣi ìran èèyàn mẹ́ta lọ́lọ́run ròyìn wọn fún wa oríṣi ìran èèyàn mélòó ìran mẹ́ta ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tọ́mọ èèyàn pín sí náà nù kí ni ìran alákọ̀ọ́kọ́ òun lè dáa ti ń kábọ̀ tó ọlọ́run parí ọ̀rọ̀ wọn síbi ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun kọ́lọ́n kọjá wa náà wà nù wọn. ọlọ́run wa bẹ̀rẹ̀ ìròyìn àwọn àjọ kejì tí wọ́n jẹ́ opposite àwọn eléyìí innal ladhina kafaru àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n ṣe àìmoore ìtumọ̀ kúfúrú nù nípìnlẹ̀ kèfèrí tá a máa wí èdè lárúbáwá ni lárúbáwá tí wọ́n bá léèyàn káfíìrù nínú èdè wọn láì tí ìsọ̀túnmá ti ṣẹ̀ríà ìtumọ̀ ẹ̀rí ni pé kí ni ó bo nǹkan wọ́n bá léèyàn bo nǹkan mẹ́lẹ̀ bọ́yọ́ fẹ́ gbin àbí nǹkan kan ó lè pé kí ni kàfárù tùhú ó ṣe kí ni ó bò ó lè daṣọ bò ó lè da yẹ̀pẹ̀ bò wọ́n látara abẹ náà ni káfíìrù nítorí pé kí ni káfíìrù bi ni'mati rabbihi gbogbo ẹni tí ò sin lọ́hùn ń dáwọ́ bo orí ọlọ́run ni gbígbà tọ́lọ́hùn ò sin kankan fún dépò tọ́lọ́hùn fi wá tọ́ sí kó sìn ọlọ́run ní iná ladina káfàrú àwọn tó sa ìmoore sáwà ọlọ́run látàrí pé wọ́n ṣe kèfèrí sọ́lọ́run adúrò orí tọ́lọ́hùn ṣe fún wọn orí ti mímí lókè mímí lọlẹ̀ gbígbádùn lílọ bíbọ̀ wọ́n bímọ wọ́n lówó wọ́n kọ́lé gbogbo eléyìí náà káfàrú ọ̀wá wò pé ọlọ́run tó ṣe gbogbo eléyìí fún wa áá ah, ah. nínú ọjọ́ ayé wa mélòó ló ní àfihàn ń bẹ tọjá dandan ẹjá fún níwọ̀n bẹ eléyìí gbogbo ẹni tí ọba sin lọ́run káfàrú ọ̀dà wọ́bọ kínní ọ̀dà wọ́bọ orí ọlọ́run ni ọlọ́run á bẹ̀rẹ̀ ìròyìn àwọn ẹ̀yẹn àkọ́kọ́ ntá kọ́ gbóyè ń bẹ̀ ni pé àṣẹ gbogbo àwọn tọ́lọ́wọ́ máa bá wí nísìnyí wọn ò sí àwọn tọ́lọ́wọ́ ròyìn wọn lákọ̀ọ́kọ́ àwọn alladhina amanu àwọn mùmíní òdodo ọlọ́run ti sọ̀rọ̀ yín tiwọn. bọ̀tí tí mo fẹ́ sáré ràn wá létí ń bì lára òwòye táwọn onímọ̀ máa wòye sọ̀rọ̀ ọlọ́run. áyà mélòó lọ́lọ́run fi ròyìn àwọn mùmíní áyà márùn láti bẹ̀rẹ̀ suratul baqara nínú súra yìí làwọn gbé òròyìn mùmíní pọ̀ nù alukurani ọ̀gbọ̀n níbẹ̀rẹ̀ suratul baqara aya mélòó ẹ̀rí àyà kàwọn náà lọ parí sí ulaika ala hudan min rabbihim wa ulaika kọ́dà àyà mẹ́rin alif lam mim òun kò kàn mẹ́. lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run wá bẹ̀rẹ̀ ìròyìn àwọn àwọn wo àwọn kèfèrí àyà mélòó àyà méjì lẹ́yìn tá a kà lónìí innal ladhina kafaru sawa'un alayhim a anzartahum am lam tunzirhum la yu'minun khatama wàhálà sàmàìhìn wàhálà àbísọ́ọ̀rìhìn bìṣáwàtún wàláhùn àbáàbò nàvim ìran kejì inú èèyàn nù àwọn kèfèrí ọkùnrin àwọn mélòó ọkùn kan inú ọ̀ràn mẹ́ta ìran kẹta láyà tí ó sì kẹta ilé yìí wàmínà náàsì man yakulu amanna billahi wa bil yawmil akhiri wa insha allah á padà túmọ̀ èyí hàn àmọ́ àwọn awolọ́lọ́run ní bẹ́ẹ̀ ni àwọn mọ̀nàfìkì ni mo fi lórí sí mẹ́ta náà ni inú kó ṣe tọ́lọ́run lójú ayé àti ńkọ̀kọ̀ mọ̀mí ní òdodo ó ṣe kẹfìrí sọlọ́run lójú ayé àti ní kọ̀kọ̀ kẹfìrí pọ́nbélé àbí mọ̀nàfìkì ọmọdé ẹ̀yìn ọmọdé ẹ̀ lójú ayé aláàjì ni bọ́bá dé kọ̀rọ̀ tán aláwo ni ìrìn èèyàn mẹ́ta náà nìyẹn ọlọ́run sì yẹjú ẹ̀ ọlọ́run sọ tàwọn mùmìnì kọ́lọ́n kó já máa bẹ́nu wọn ọlọ́run sọ tàwọn kèfèrí àwọn onímọ̀ wa ní ẹja sírò àyà mélòó lọ́lọ́run fi sọ̀rọ̀ mọ̀dáfìkì ọ̀pọ̀ ju ntọ́lọ́run fi sọ̀rọ̀ mùmìnì lọ ọ̀pọ̀ ju ntọ́lọ́run fi sọ̀rọ̀ kèfèrí lọ kí ló fà á torí pé mùmìnì òdodo ọlọ́run ròyìn wọn àwọn kèfèrí pọ́nbélé mo ní kèfèrí kíni pọ́nbélé ó ṣe kèfèrí gbangba ó ṣe ní kọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n náà ní ìdí àròyé lọ títí wọ́n ti mọ ibi táwọn ń lọ àwa náà mọ ibi tọ́lọ̀ ní wọ́n ń lọ. àmọ́ àwọn tí máa dá wàhálà alẹ́ ẹ̀rí yorùbá ń gbà yorùbá kọlifáì wọn wọn ní kò séku kò sí ẹyẹ àdáwò ni ẹ̀yin rẹ̀ lẹ́jọ́ Islam bọ́bá sì kú olójú ayé tọ́tọ̀ ní ti ń lọ sí wọ́n ní ló fi di pé ntọ́lọ́hún fi sọ̀rọ̀ tiwọn nínú bẹ̀rẹ̀ Suratul Baqara ìkọ́dọ̀ ojú ntọ́lọ́hún yóò sọ̀rọ̀ kèfèrí lọ tọ́rọ̀ kèfèrí máa ń wà ó ti máa bí òun lọ sèǹtẹ̀ǹsì náà nù àti gbangba àti ní kọ̀kọ̀ bọ̀tẹ̀ yìí tó burú jù kéèyàn máa jẹ́ mùsùlùmí lójú ayé kọ́ máa jẹ́ tọ́ ọlọ́run ní kọ̀rọ̀ òun làlùkùránì kàrímù ní ibi tọ́rọ̀ wọn lédè innal munafiqina fi dárkìl asfali minan nar mọ̀nàfíkì ọ̀wọ̀ náà kò sí dáwùtù ńbẹ kẹfìrí ọ̀wọ̀ náà kò sí dáwùtù ńbẹ alukurani sọ bẹ́ẹ̀ anabi sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam àmọ́ràn tí ó yé wa pé bí tó burú jù wọn náà lòun kò mọ̀nàfíkì sí tó ti kẹfìrí gan lọ fi dárkìl asfali minan nar òun lọ̀rọ̀ nífàkù tí wọ́n bá ń sọ̀rọ̀ mọ̀nàfíkì mọ̀nàfíkì bẹ́ẹ̀ bá kú mọ̀ kó wọ́n sin lọ́hùn kó sin lọ́hùn wọ́n bá sì mọ̀ kọ́lọ̀ lò wọ́n ọ̀sẹ̀ ọ̀sẹ̀ gbogbo ẹ̀ lọ́lábọ̀ àmọ́ mú díẹ̀ yàn yín mú díẹ̀ lọ́hùn ọlọ́run ọ̀fẹ́ bàbá ń sọ̀rọ̀ mọ̀náfìkì ẹlòmíì ọ̀rọ̀ pé n tó ń kà kún mọ̀náfìkì ni bẹ́ẹ̀ ń ti ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn àbẹ́ ń ti ń ṣe ni à mọ̀náfìkì kéékèèké lè yùn manafiki àgbà ni anifakul ẹ̀ẹ́tìkọ́ọ̀dì àwọn manafiki ta tọ́lọ̀ ń fa pẹ́rẹ́ wọn lélẹ̀ nígbèsí ayé anabu muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n máa ní mùsùlùmí làwọn lójú ayé àmúgbọ́n bá dé kọ̀rọ̀ ọ̀tọ̀ ní ti gíní ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe gbogbo ẹni ọba rí báyìí ọlọ́run bá ní fi dárùkìl asfali minanna níbi tí ó burú jù nínú ná ọlọ́run níbẹ̀ nílé wọn o kọ́lọ́n kọ́ yà wá ya nífàkà inna alladhina kafaru ìròyìn àwọn tí ò ṣe tọlọ́run òun lọ́kàn yìí inna alladhina kafaru ọlọ́run ní ẹ̀rí àwọn kèfèrí àwọn tí wọ́n ń fọwọ́ bo oore ọlọ́run man hum alladhina kafaru àwọn wo ni kèfèrí torí ti ń dìyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ ti ń túmọ̀ al-Qur'an yàtọ̀ fún bọ́lọ́run àtànẹ́bì wí sallallahu alayhi wa sallam. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi òjò orújú láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn sàhábì anabi ní òpin umar ní radiyallahu anhu ọ̀là anabi rí tíra kan lọ́wọ́ ó yàtọ̀ fún alukur'an alkarim anabi wa alẹ́ wòlélẹ́yìí wa umar ó àwọn tíra àwọn yahudi ni tíra àwọn ẹlẹ́sìn báyìí ni àwọn àjọ anabi musa anabiwa muhammad sallallahu alaihi wa sallam wa bi umaru jọ náà pé amutahawikuna fihi yabna al-khattab ṣé ẹ̀mí rẹ tó ń ṣe iyèméjì nínú al-Qur'an al-Karim tí mú wá fún ni a umaru ni kalla kò rí bẹ́ẹ̀ o nǹkan kàá kí kí n wá wí ń bẹ̀ ni anabi wa sọ̀rọ̀ kan gbọ́ yẹn tọ́yẹ kí gbogbo ẹni tí ọba máa sọ̀rọ̀ alladhina kafaru lónìí kọ́ bẹ̀rù ọlọ́run kọ́ ọ̀nà jìntà ànábì wí. ànábì ní fawalladhi nafsi biyadi òun búra pẹ̀lú ọlọ́run tẹ́mi ìwọ̀n àtẹ̀mí gbogbo àyínà ń bẹ lọ́wọ́ ẹ̀. law Musa hayyan mi sì ń bẹ nù hadith nù hadith tó lẹ́sẹ̀ lẹ́yìn. bá ànábì Musa bá ń bẹ láyé lónìí ànábì sọ bẹ́ẹ̀ ọlọ́run ló ní wí bẹ́ẹ̀ in huwa illa wahyun yuha ma wasi'ahu illa tiba'i kò sọ́nà ọ̀la míì fún àfikọ́ tẹ̀lé mi. anabi nkọ́la bá anabi musa tá a fi tíra yẹn rán gan bọ́ba yìí kó fi wà láyé ńgbà tọ́lọ́run rìn ní anabi torí tu ọlọ́run ni bọ́lọ́run bá ti rán anabi ọlọ́run kan dìgbà tiẹ̀ bọ́ba ti kú anabi ọlọ́run tó bá tún rán gbogbo ẹ̀yin tẹ́ kù láyé ẹ̀tẹ̀lé tà anabi tó kàn nìyí. àwọn tí anabi isa aleyhi salatu wa salam táwọn ní a a ní gbà èyí tí musa gbé wa náà làwọn máa bá lọ ngbàtà anabi isa dé aleyhi salatu wa salam tá anabi isa jíṣẹ́ fún wa àwọn tó sórí kunkun jọ náà àwọn ni wọ́n ní ẹmú ẹkàn má gbélébùú téèyàn bá gbọ́ tí wọ́n ń pè anabi isa nù tíọ́ra àwọn dòmí wọn lọ máa lè la nẹ́bí isa aleyhi sara ọmọ tí ò ní bàbá kan máa wú fún wa pé ọlọ́run ránwọ̀n sẹ́kàn níbo ntí wọ́n ṣe ẹni ọba tẹ̀lá nẹ́bí musa bígbà tá nẹ́bí musa fi kú láyé olùgbàgbọ́ òdodo ni olùgbàgbọ́ òdodo ni tọ́ra nẹ́bí tọ́lọ̀ rán sí náà lọ́tẹ̀lé yẹn àmọ́ njọ́ta nẹ́bí isa aleyhi salamu ti pé ẹni ọba ní dín lòun tí ó tẹ̀lé ànábì Isa alayhi salam ọ̀dẹ̀ ni àná bàbá wa wí báyìí láàrin ànábì Musa àti ànábì Isa kí ló wá fẹ́ mú wa mọ́sòdodo láàrin Isa àtẹni ọwá lẹ́yìn Isa ẹni ọba lórí ti Musa lòun ó dùn sí Isa dé ọmọ àlè ní àní tẹ̀lé ọ bó ti dẹni àánú ni gbogbo ẹni tó ní Isa náà lòun ọmọ tẹ̀lé tí Muhammad ti dé ẹni àánú lòun náà torí ká ma bábà ṣe máa túmọ̀ al-Qur'an al-Karim ká ma ń tọ́lọ̀ wí ká ma ń tà nẹ́bí wí sallallahu alayhi wa sallam. kéèyàn ó pẹ́ nìkan tó ń bẹ tó lè jẹ́ olùgbàgbọ́ òdodo náà tí ò sí nínú umma la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam kódà ó léwu tọ́ra àwọn onímọ̀ ní man shakka fi kufri al-kafiri fahuwa kafir man alkaafiru ẹni ọba ní àmọ́ ah, ẹni tí ó là wọn lọ́lọ́mọ ẹni tí ó là ẹni tó bá dáwùtù islam pé bọ́yá islam lèyìn ó fi là bọ́yá nǹkan míì náà sì ni wọ́n tún wẹ̀ sínú islam o nípa báyìí inna ladina kafaru gbogbo ntẹ̀yàn ọba ló gbé lọ́wọ́ lẹ́yìn tá a nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ti dé bọ́lọ̀ ti tó nìyẹn àwọn yahudi tí wọ́n fi dẹni àánú náà nípa nàbì isa dé wọn láwọ̀ ọgbà tí musa yìí náà láàmú bá lọ. wọ́n sọ̀sọ̀ kú sọ̀sọ̀ ànábì ọlọ́run wọn lọ máa lè ní wọn tí ò ní bàbá kan mọ̀ wí kọ́ra pé ẹ bẹ̀rù ọlọ́run. náà ni ànábì isa aleyhi salam títí dìgbà tọ́lọ́run egbé òun náà kú lórí ilẹ̀ tọ́lọ́run rán ànábì míì wá wàmúbáṣirán. برسول يأتي من بعدي اسمه أحمد gbẹ̀ni ọba tún wá ní ti ànábì Ìsá ló wọn máa tẹ̀lé irú ìdájọ́ tí ń bẹ lórí Yahudi ní bẹ lórí òun náà nípa báyìí ọlọ́run ní gbogbo àwọn tí wọn bá tẹ̀lé tàwa àtọ́lọ́run tí wọn gbà fún wa nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni alladhina kafaru kọ́ra ìmọ̀ ọ̀nà lọ́lọ́run ti sọ fún wa ní Al-Qur'an al لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة bẹ́ẹ̀ bá túmọ̀ alukur'an kẹrin kó wo kí lọ́lọ́run wí kó wo bó la nàbì ti tu nígbà tí sọ̀rọ̀ ẹnìkan a ọlọ́run ló wí báyìí etí wọn lè fi dá a padà sí yẹn lẹ́nu ni pé ọlọ́run ò wí òkúrọ́ ni ọ́ àmọ́ lè sí fún wọn pé ah, ìbí ọlọ́run ti wí ni ìbí ọlọ́run ti wí ni ẹnu ò gbọ́dọ̀ fi yàn láti túmọ̀ tọ́lọ́run wí bí wọn bá fẹ́ rí bínú ọlọ́run nípa báyìí innal ladhina kafaru bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ bá ti rí gbogbo ẹni tí ọba tẹ̀lé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run bá wí bẹ́ẹ̀. sawa'un alayhim a anzartahum am lam tunzirhum la yu'minu. ọlọ́run inna alladhina kafaru àwọn tí ò tẹ̀lé wa nábì tí ò sin lọ́run àwọn kèfèrí sawa'un alayhim ìgbà tí àyà yóò sọ̀kalẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní sábàbí torí pé bẹ́ẹ̀ ọba ma asbabun nuzul tí ọ̀ sábàbí tí àwọn àyà al-Qur'an fi ń sọ̀kalẹ̀ yóò tútù kútù bẹ́ẹ̀ yẹn bá ní ọlọ́run ti kú ní nàlàdí nà káfàrú gbogbo àwọn kèfèrí ìsàwáwò nà àléhìn ẹ̀sìn wá sí fún wọn o ẹ̀sìn fún wọn o wá sí òní wúlò ah, ó sì ọ̀rọ̀ náà gbọ́. ó láwọn àìmọye ìgbà tá nàbà Muhammad sọlọ sọlọ ti ń pe àwọn èèyàn sínú Islam nígbà àwọn kan wá bá tí wọn débi nta alukurani ó padà rẹ̀ khatama Allahu ala qulubihim mo fi ní ayé alukur'an ní amari kí ni n bẹ alafu wa nasuru bí nǹkan kan bá wà ló dìdí tí o ti yé wa ẹ̀ka ayà náà síwájú ẹ̀ka méje ẹ̀ka mẹ́ta ẹ̀ gbọ́ yé irú àwọn kẹfìrí tọ́lọ̀ ní sàwáhùn àlẹ́yìn à anzartahum am lam tundirhum la yu'minun àwọn ní kí ni khatamallahu ala qulubihim àwọn tí ọkàn wọn ti dí òun ni àwọn bàbá wa bọ́lá ní àwọn bàbá wa lẹ́yìn bá máa pé àwọn kèfèrí páàlì àwọn kèfèrí páàlì tọkàn wọn ti dí ọlọ́run láwọn wọn níbẹ̀ ṣe wá sí dọ̀tún la à ń gbàrú tọ́hún amúlám tó ń vẹ́rù hún là yóò mìíràn ọlọ́run ní o ti parí lórí àwọn yẹn wọn ò ní gbà gbogbo ń tẹ̀lé wọ́n wí kí ló fà á khatama Allahu ala qulubihim ọlọ́run ní a ti di ọkàn wọn ìwà ẹ̀ṣẹ̀ wọn ti kún débẹ̀ torí pé a hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ní gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ń ṣẹ̀ ìgbà téèyàn ń kán ọmọ dúdú kan sórí ọkàn ni bẹ́ẹ̀ bá ti ṣẹ̀ṣẹ̀ kan anabi ní mọ́kítà tó ń sàwùdà ìgbà tí wọ́n fi ínkì dúdú kàn sí ibi ọkàn báyìí ẹni ọba ṣe pé ẹnu ínkì díẹ̀ náà dúdú díẹ̀ náà ní bẹ́ńbẹ́ sẹ̀rípá yìí kú lẹ̀ fún mọ́nà bọ̀tí ẹlòmí ànábì lẹ́lòmí ọ̀wà bá débi wọn kàn sí lónìí wọn kàn sí lọ́la wọn kàn sí lẹ́sìn wọn kàn sí lọ́dún yìí wọn kàn sí lọ́dún tí ń bọ̀ náà ó ti tẹ̀rí sínú ẹ̀sẹ̀ ànábì wa sallallahu alaihi wa sallam ànábì ni àwọn ọlọ́run ní kàlà bal rọ́ọ̀nà àdákùlù bìhín màkánú yẹksibú ntí wọ́n ń fọwọ́ ara wọn ṣe ń sẹ́ náà rọ́ọ̀nà àdákùlù bìhín òun ló di ọkàn wọn. òun làwọn onímọ̀ èpè wọn fi fojú kéré ẹsẹ̀ kan tọrọ màgbà tí díẹ̀ díẹ̀ dúdú díẹ̀ díẹ̀ nìjọ́ padà di ọkàn tiẹ̀ náà eléyìí ò tó nǹkan eléyìí ò tó nǹkan eléyìí ò tó nǹkan ọlọ́run ẹni tó bá ti bọ́rọ̀ rẹ̀ débi khatama Allahu ala qulubihim tá a di ọkàn ẹ̀ kò sọ̀rọ̀ ọlọ́run tí ó wọlé mọ́ wa ala sam'ihim kọ́dà tí wọ́n di kìí ṣe tó di pé wọ́n ní gbọ́rọ̀ àmọ́ wọ́n di ti anil haqq wọn ní lè gbọ́ èyí tí jòdòdò má bẹ̀ lé wọn lò níbi ọkàn bọ́kàn bá lè débẹ̀ wa ala absarihim kọ́dà èdìdí ọ wà lójú wọn èdìdí ọ wà ní ojú wọn ẹ máa pé ẹ máa wò bí ìgbà tí ọba rẹ yàn bóyá nǹkan kan ṣe lójú àbí nǹkan kan ẹ máa wá fi gbé àwo funfun kíní yìí yà eléyìí ní funfun green ní à ẹ fẹ́ fi bọ́ lójú bẹ́ẹ̀ náà lẹni tí ọkàn bá ti dí ẹ fi ayé alukóra ní sọ̀rọ̀ fún ẹ fàbí ìbí sọ ẹ fi gbogbo ẹ sọ. So kò ní rí nàrí tọ́lọ́nkọ́ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ wo ó ti wá débẹ̀. ọlọ́ni àmọ́ o wà láhùn àgáàbùn àvìm wọn ò lè ṣe é gbé o wọn ò lè ṣe kíni wọn ò lè jẹ́ gbé tọ́lọ́run ọlọ́ni ẹ̀ máa lọ ayé ntọ́ba wọ́ lọ́ọ́dẹ́wò ń bẹ́ àmọ́ ilé yìí tó rjà ẹ̀ ẹ̀ mà pẹ́ padà wọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tó bá lo ayé tí ò sin lọ́hùn ọlọ́run lábọ̀ rẹ̀ ní kí ni walahum adhabun adhim ìyà tó lé ọlọ́run ló ń tọ́jú ẹ̀ kalẹ̀ fún wa kọ́lọ́n kọ́ mọ́sá sọ wa ń bi ìyà ọlọ́run kọ́lọ́n kọjá wa náà lè rìn na ìyọnu ọlọ́run kó sì gba gbogbo ẹ̀sìn wa lẹ́sìn fún wa. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين quality ọ̀pọ̀lọpọ̀ wá sí gan lónìí gbígbádùn làwọn gan fẹ́ pẹ̀lú aláhi làdí àbárò ẹ̀rọ làwọn bàbá wa tó dòkó yìí àti gbogbo àwọn tó rí bí wọn kọ́lọ̀ ń kọ́ sí àlékún dáadáa gbogbo àwọn tí wọ́n tọ́ wa tí wọ́n rè wa bá a ti wí táwọn bàbá yìí àwọn Sheikh wa Abdullah Jibril Sahban ọlọ́run kọ́ sí àlékún dáadáa àwọn náà àbárò wá sí báyìí lọ́dọ̀ wọn àwọn táwọn náà bá àwọn alájí àgbà àwọn Abdullah lè lórí rahimahumullahu jamiya wọn bá ruwa wàjíbi àwa sọ wá sí di lónìí nù mo gbádùn ẹ so ara eléyìí tí nàìjíríà bá lè mójútó bẹ́ẹ̀ tiẹ̀ lẹ́ẹ̀pẹ́ religion ẹ̀pẹ́ morality kò sí bẹ́ẹ̀ ṣe lè yọ ọ́ arabi tẹ́ ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí àwọn òbí náà ń contribute sí religious studies gbogbo religion tó bá ló ń ṣe ní level secondary school ní àbí primary school ní wọ́n ní wọ́n ṣe ní compulsory subject nísìnyí ọba wọ̀ ọ́ ṣe bí ó sì wọ̀ ọ́ mọ̀ sí irú ọmọ báwọn ẹ wá ní ọwọ́ àdọ̀là ọwọ́ àwà níbi kan ní kó jẹ òṣèlú ní kó jẹ àbẹ́wò àbí kan ní kọ̀ láàánú ó sì fẹ́ ní ẹ̀ tírèmù ẹ̀ because gbogbo ntọ́ fa kínní ìtọ́ba yìí pé ọ wà entrenched nínú constitution wa pé nù objective fundamental objective òlu ni kò mójútó religion àbí morality túláàsì àárọ̀ náà gbígbà but àti restrict ara wa security and welfare of the people a sì lé méjèèjì nínú àwa náà mọbi tá a achieve ẹ̀ mọ́ because èèyàn bá ń sọ̀rọ̀ welfare ọlọ́run kọ́ sànù wa ni ẹnìkan ní ọlọ́run mọ́jọ jẹ́ pé àwọn tó gbádùn ayé yìí náà wọ́n tún gbádùn àlìkìyàmà kọ́mọ̀ yìí pé àwọn tó jìyà láyé yìí náà wọ́n tún jìyà lálìkìyàmà wàláyé áfíríkà ń jìyà kápsọ̀ gbogbo ọ̀rọ̀ tíyẹn bá jáde torí wẹ́lfíà ní jẹ́ wẹ́lfíà yọ mọ̀ pé áfíríkà ń jẹ ògidìyà àwọn tí wọ́n wá ń ní wẹ́lfíà láyé yìí náà bẹ́ẹ̀ bá tún wá rí dìrẹ́tì bí wọ́n ṣe ń sin lọ́run níta ẹlòmọ́ rò páwọn lárúbáwá nìkan làwọn ní pẹ̀ àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíyàn ọmọ gbogbo ẹ̀wọ́ sátáláìtì bọ́ bá dalẹ̀ ìwé bí wọ́n ti ń ká sámú mọ́kà bí wọ́n ti ń kí mẹ́jọ àpẹẹrẹ báwọn ti mọ́ lọ́n bí wọ́n ti ń sin lọ́n lọ wọ́n sì ń gbá wọ́n ń gbá yàláyà àdùn wàláhì làdùn wọ́n ń gbádùn síbẹ̀ náà ọmọ ìgbà wọn náà wọ́n tó gbádùn bẹ́ẹ̀ bá sì róyìnbó tó gba ìsìláàmù tó fẹ́ ṣe ìsìláàmù ìsìláàmù gidi ni ó ṣe yóò sì máa gbádùn náà pẹ̀lú ẹ̀ kọ́mọ ẹgbẹ́ náà yóò dúró gbádùn lọ́rùn ńlẹ́ni ìyẹ́rò ló fi ní ìgbà <laughs> áfíríkà ti jìyà tó láyé kéèyàn tó lọ jìyà lọ́rùn bẹ́ẹ̀ bá a bá sì rọra ọlọ́mọdé orí bẹ́ẹ̀ ni ìmìlò wí ẹja kọ̀m̀pẹ́sìn wa sí ti Saudi ẹ kọ̀m̀pẹ́sìn wa sí ti American Muslims ẹ wò wọ́n bí wọ́n ti ń ṣe ìsìláàmù wọn ìsìláàmù gidi àbí britain àbí wẹ́rẹ́bà nílùú òyìnbó bí ọba ní í ṣe kò ní í ṣe àwọn ìṣe ìsìláàmù mọ̀nàfìkì bí ọba ní í ṣe yóò sọ fún un pọ́nbélé kò wọ́n ò ṣe náà ni àmọ́ the moment tó bá lóun ó ṣe ìsìláàmù gidi wọn ó ṣe kí lọ́lọ́run rí kí lànà bí wí ni ó ti yá wọ́n sì ń gbádùn kọ́mọ ìgbà náà ó tún gbádùn lọ́hùn àgbẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn sànù wa àmọ́ náà ó túnra wa sí i àpẹẹrẹ kékeré nù tí sátáláìtì jọ rọrùn ní sí àárín báwọn kan ti ń sin lọ kí báyìí kọ́ lọ́n kàn fẹ́ wà nù sí wa. ibo pàṣẹ́ntéèjì wò làánà fẹ́ gbé asamu mudihama ta ni sí pẹ̀lú irú ìtẹ̀ ń wò lórí sátáláìtì ẹ̀yin náà káwa náà wà sincere to ourselves one percent lẹ́ẹ̀fún ní àbí fifty àbí eighty percent lẹ́gbẹ̀rú àwọn yòó mudihama ta ni Allah Allah Allah. àsìlájọ ń wá àlìjánà kan náà gbogbo eléyìí a lérò pé tiwa náà pọ̀ ń bẹ́ẹ̀ àmọ́ tíjọba bá lè ronú sí i pé ara tó jẹ́ kọ́yọ fundamental objectives ìjọba mójútó religion bọ́ọ̀sì tó religion mójútó morality ó jẹ́ nǹkan kí nǹkan gbáyé so ọlọ́run ọba kí ọdá kan kọ́ ṣàánú wa eléyìí tí awúyí àtẹnudógbé àtàwọn a gbọ́ ọlọ́run kó jẹ́ wúlò fún wa. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúgbọ́lọ́ tóbi lẹ́ẹ̀ta sí i adúpẹ́ fún àwọn dòktóró aláró